السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú ìgbéyàwó nínú ẹ̀sìn Islam ìgbésẹ̀ tó ga ni ojú ọ̀nà eléyìí tó sì pàtàkì púpọ̀ ni nítorí pé látàrí ìgbéyàwó dáadáa máa tara rẹ̀ jáde ilẹ̀kùn àìdá máa tì í ó pàtàkì púpọ̀ nínú òfin ọlọ́run kéèyàn jẹ́ni tó gbéyàwó kéèyàn ó sì jẹ́ni tó lọ sílé ọkọ nítorí pé pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ìní àwọn ọmọ ó ṣe jáde àwọn ọmọ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n máa tọ ipasẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí ó ṣe sábàbí kí ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kún ọ̀pọ̀ jọjọ tó bá di lọ́la alqiyama torí kó lè bá fi wá ṣe ìyára kó lè bá fi wá ṣe fáàrí níwájú gbogbo ọjọ́ yòókù fífẹ́ ni bàbá wa fẹ́ àwọn ìyá wa làwa fi dẹni tó láǹfààní àti bẹ nílé ayé tọ́wọ́ wa kọ̀ láti fẹ́ ìyàwó tí wọn náà bá kọ̀ láti lọ sílé ọkọ kò sí tàbí ṣùgbọ́n ipò tún rọrùn káwọn èèyàn tún máa bí ma tó ń ta ìfẹ́yàwó tó ń ta ìlọ́lé ọkọ ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n máa bí báwọn ni wọ́n ti ṣe rí àwọn ọmọ yìí wọ́n máa pè wọ́n ní àwọn ọmọ zina lahum ummahat wala abaa lahum wọ́n níyà ṣùgbọ́n wọn ò ní ní bàbá àwọn èyí tí wọ́n ń pè lọ́mọ àlè islam ò fẹ́ kí ìbàjẹ́ wà kò sì fẹ́ kí aburú kó gbogbo ọlọ́run sì ti máa ń tó ń fi sí àrùn oníkálukú wa bí ń bẹ lára ọkùnrin ìfẹ́ obìnrin ó sì wà lára obìnrin ìfẹ́ ọkùnrin nítorí kí a lè bá a máa gbọ́ àwọn bùkátà wa lọ́nà tí ó bá tọ́lọ́wọ́n bá mu tí ò ní lẹ́sẹ̀ nú lọ́nà bá fi ṣe lẹ́tọ̀ọ́ pé ká máa fẹ́ yàwó anabi wa sallallahu alayhi wa sallam ó ní wa fi bud'i ahadikum sadaqa nínú kẹ́nìkan nínú yín kó bá ìyàwó rẹ̀ lò pọ̀ sàrà ni fún o àwọn sàhábà bíi anabi sallallahu alayhi wa sallam léèrè wọ́n ní ayati ahaduna shahwatahu thumma yakunu lahu fiha ajr jẹ́nìkan nínú wa yóò wá tẹ́fẹ̀ẹ́ nú nípa ìfẹ́ àti súnmọ́bìnrin tí ń bẹ fún kó sì súnmọ́bìnrin kó tún gbalá dábí anabi sallallahu alayhi wa sallam ni ara'aytum law wada'aha fi haram ayakunu alayhi wizr tó bá kí abẹ́ rẹ̀ bọ́nú abẹ́ obìnrin tí ó lẹ́tọ̀ sí ṣé yóò jẹ́ ẹ̀ṣẹ̀ fún wọn ni bẹ́ẹ̀ ni anabi ni wa kadhalika idha wada'aha fi halal bẹ́ẹ̀ náà ni tó bá ti abẹ́ rẹ̀ bọ́nú abẹ́ tọ́tọ́ sí. eléyìí túmọ̀ sí wípé islam ti wa ó pèpè lọ sí di káfẹ́yàwó ó sì pèpè lọ sí di kálọ́kọ màá ma fada àbí màá ma mọ́dá. Ma kò sáàyè fún nínú ẹ̀sìn islam èèyàn fẹ́ yàwó náà ni anabi ni marrogi ma'an sunnati falaysa minni àwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam ní ìgbà tí wọ́n rí àdéhìí yẹn àdéhìí yẹn jẹ́ nǹkan tó ṣe é pé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ó jẹ́ pé wọ́n ń pépè lọ sí di pé ká ni tí wọ́n máa gbìyànjú láti ṣe àwọn èèyàn lójú kòkòrò pípé kí wọ́n fẹ́ yàwó kí wọ́n lọ́kọ torí pé téèyàn bá kọ̀ láti fẹ́ yà wò àbí èèyàn bá kọ̀ láti lọ́kọ ńṣe lọ́rọ̀ èèyàn dàbí tẹni tọkọ súnà anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ẹni tó bá ti kọ̀ nǹkankan nínú súnà bí ẹni tó kọ̀ gbogbo súnà náà ni ẹnikẹ́ni tó bá sì kọ̀ súnà anabi sallallahu alayhi wa sallam kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn rẹ̀ ìgbéyàwó ipò tí ẹ̀sìn islam tó sí ó ga púpọ̀ islam ó pè ní mithaqan ghalidha ó ní májẹ̀mú ni eléyìí tó nípa àdéhùn ni eléyìí tó gbópa tí ń bẹ láàrin ọkùnrin àti obìnrin ìjẹ́ tó bá jẹ́ pé májẹ̀mú àti àdéhùn tó gbópa ni kò yẹ kí ọ̀kan nínú àwọn méjèèjì kó da ẹnìkejì rẹ̀ kò sì yẹ kí ọ̀kan nínú àwọn méjèèjì kó sàṣe ètò nínú wọ̀ tí ń bẹ lórí rẹ̀ sí ẹnìkejì rẹ̀ àbí kó tiẹ̀ jàǹbá ẹnìkejì rẹ̀ lórí àdéhùn àti májẹ̀mú yìí báyìí ọlọ́wọ́n bá wa ó ń fún wa nírò nípa pé téèyàn bá ní ìyàwó nílé ìyàwó yìí èèyàn wá fẹ́ má èèyàn fẹ́ kọ̀ sílẹ̀ èèyàn fẹ́ fi ìyàwó mi fi pààrọ̀ rẹ̀ ìyẹn ti wá fún obìnrin yìí ní àwọn ẹrù eléyìí tó ṣe púpọ̀ púpọ̀ ẹrù gold lèèyàn fún ní sọdáàkì rẹ̀ nígbà téèyàn fẹ́ ìyẹn ti wá fẹ́ pààrọ̀ rẹ̀ báyìí ẹ̀sìn Islam sọ yìí pé tẹ́ẹ̀ bá pààrọ̀ ìyàwó tẹ́ẹ̀ fẹ́ lòmíì dípò rẹ̀ gbogbo ẹrù tẹ́ ti sùn ẹ gbọ́dọ̀ gba nǹkan kan o. وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذنا منكم ميثاقا غليظا اللهم bá ní يا وكان fẹ́ fi ìyàwó kan tẹ́ tó sì jẹ́ pé ẹni tí ẹ fẹ́ yìí ẹrù gold ilẹ̀ fún nígbà tẹ́ ẹ fẹ́ lọ́jọ́ sí tẹ́ ẹ ẹrù gold onísọ̀dá àkìtẹ́ fún ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ gba nǹkan kan nínú ẹ o ẹrù rẹ̀ yóò máa kó lọ ni o torí wọn sọ pé wọn fẹ́ yín má ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ má gbogbo ń tẹ́ ti wá fún yóò máa kó ẹrù rẹ̀ lọ ọlọ́wọ́n bá ní báwo lẹ ti ṣe fẹ́ gbà lọ́dọ̀ wọn báwo lẹ ti ṣe gba nǹkan nínú tẹ́ ti fún wọn tẹ́lẹ̀ ṣebí apá kan nínú yín ó ti bọ́ra sílẹ̀ fún apá kejì ẹ ti jẹ́ ẹni tó ṣe é pé ẹ̀ ń bára yín lò pọ̀ ṣé lẹ́yìn gbogbo eléyìí iná lẹ́wàá ìpè kó tún dáńtẹ́ ti fún padà bí lẹ́yìn tí àwọn obìnrin yẹn tí wọ́n ti gba àdéhùn tó nípa lẹ́nu yín ìpè ní jàǹbá wọn wọ́n ti gba májẹ̀mú tó nípa lẹ́nu yín ìpè ní jẹ́ni tó ṣe pé yọ já wọn kulẹ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní gbéyàwó òun náà ní contract ilé ìtọ́lọ́wọ́n bá pè ní mithaqan ghalidha kò sí contract mi nínú ẹ̀sìn Islam ilé ìtọ́lọ́wọ́n bá pè ní àdéhùn tó nípa ìdí ni tó fi jẹ́ pé àdéhùn yìí báyìí Islam ò fẹ́ kọjá o tí o bá yí ọkọ lọ́mà az-zawaju fil Islam innama yubna ala an yabqa lil ìgbéyàwó nínú ẹ̀sìn Islam wọ́n mú ma pé kẹjọ máa bẹ fúnra yín títí láéláé ni Islam ò ìgbé ká fẹ́yàwó títí di ìgbà kan bóyá kí n sọ pé mo fẹ́ fẹ́ ọ títí ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta èmi ò fèkó sílẹ̀ mo fẹ́ máa gba Ìbàdàn lọ èmi ò sì ní múyàwó dé ọ̀sẹ̀ mẹ́ta náà ni kọ́ńtrákìtì yìí ìní ọ̀tàn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nù ẹ̀sìn Islam nítorí pé tá a bá gbà ike kọkùnrin kan kó fẹ́ ìyàwó kan lórí wípé àsìkò táwọn fi jọjọ kọ àtìyàwó àwọn dà àwọn ti limit ẹ and it, it is known to every among the parties Islam ọ̀farama nítorí pé eléyẹn ni wọ́n ń pè ní kíni nikahul mut'ah ìgbéyàwó mo gbádùn rẹ dìgbà kan irú ètò àwọn ṣíà ń ṣe ẹ̀sìn islam oníkọ̀tọ̀ sunna anabi sallallahu alayhi wa sallam ó ṣàfihàn fún wa gbangba gbangba ipa anabi sallallahu alayhi wa sallam ó ṣe lé wọ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ sọ yìí pé títí gbà báyìí òun náà ni contract yẹn ó jóná ṣùgbọ́n ó fi ọmọ nínú ọkàn rẹ pé ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí o ẹ̀yin èèyàn yín lẹ́mọ tí ń dùn yín nínú o bọ̀tẹ̀ mí ń tèmi tí mo mọ̀ ní pé inshallah inshallah ọdún kan sóni ńkọ́lẹ̀ ìwọ́n ti mà lọ́kàn rẹ̀ bá ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀daràn ní lábẹ́ òfin ọlọ́run bá wa ìgbéyàwó tá a ṣe ó ṣe ṣùgbọ́n ẹni tí ó ní lọ́kàn ipò wọn kọ ìyàwó lẹ́yìn ìgbà báyìí lábẹ́ òfin ọlọ́run ìdájọ́ rẹ̀ ní pékè ní ọ̀daràn ni torí ẹ̀ a máa fẹ́ra wa nítorí kí ìgbéyàwó wa kó lè bá a kálẹ̀ kálíbà máa bẹ fúnra wa láéláé ni torí ẹ islam tọ́wọ́ pé ìgbéyàwó tó pè ní àdéhùn eléyìí tó nípa májẹ̀mú eléyìí tó lágbára kò lè gbà wípé kí àjọṣepọ̀ tí ń bẹ láàrin àti obìnrin àjọṣepọ̀ tí ń bẹ láàrin ọkùnrin àti obìnrin yìí kọ́kàn já dànù jábútẹ́ láì jẹ́ wípé sábàbí kan tó nípa yọ ṣẹlẹ̀ torí ẹ gbogbo nǹkan tó bá lè mú kí ìgbéyàwó yìí kọjá a rí Islam ó dínà rẹ̀ islam fi hàn wá wípé ìgbéyàwó ntẹ gbọ́dọ̀ mójútó ni o ntẹ gbọ́dọ̀ ṣọ́ ni o obìnrin kan kò gbọ́dọ̀ tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ ikú kọkọ kún sílẹ̀ láì jẹ́ pé sábàbí kan tó gbópọn wà ń bẹ àyàfi kọjá kóbìnrin náà kò ní gbóòórùn àlùjànnà kébà nàbí sallallahu alaihi wasallam ti sọ tó o bá kọ̀ mí lẹ bàbá rẹ̀ kọ́ ló bí ọ bàbá tèmi ló bí èmi ṣùgbọ́n èmi ò ní sọ ara mi dóbìnrin kí wọ́n á máa lo ọpọlọ tóbìnrin pé ọ̀dà tó bá sì jẹ́ bẹ́ẹ̀ òun kọ́ ọ lẹ̀ tọba si sì jẹ́ bẹ́ẹ̀ òun kọ́ ọ ma àìmọye máa sọ láti fi provoke ọkùnrin òun fẹ́ wò pé sọ́pọlọ tiẹ̀ jiná àbí irú ọpọlọ obìnrin ni wọ́n náà ń gbé ká tó jẹ́ pé bàbá rẹ ló bí ọ kọ̀ọ̀kọ̀ mi lẹ̀ ṣé wọ́n á mọ̀ pé bàbá rẹ ló bí ọ wọ́n mọ̀ pé bàbá rẹ ló bí ọ ńgbà tí ìlànà tó dúró wọ́n á gé àbáyọ mi o àwọn ẹlẹ́gbẹ́ náà ni àbáyọ inú rẹ̀ wá ń dùn ọ̀ mú kọ ara rẹ tẹ́lẹ̀ ní òpònú ni wọ́n kówó jáde ni wọ́n kówó jáde pé á ó gbó kọ́ mi tẹ pípẹ́ náà kọ́ wọ́n pè ọ́ lójoojúmọ́ ni so irú rẹ̀ náà ni obìnrin wa sọ pé tó bá ké yẹ ló bá bí ọ ẹgbọ́rọ̀ sínú ti inú màmá tiẹ̀ mo ti wá jáde tó bá ké yẹ ló bí ọ kò ń sílẹ̀ wàlúwà ọ̀dà mi lójú pé ìyá mi ló bí mi. àmọ́ ṣètánì ti ń jẹun rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ò ní gbà láyè kọ́ ráyè kú tiẹ̀ kọ́ tèmi náà ọkàn rọra jáde kó lè ní. ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbà lóbìnrin máa ń sọ̀rọ̀ ẹ̀ tọkùnrin náà tó náà bá jẹ́ni tó ṣe pé ọpọlọ rẹ lẹ lásìkò yìí tó náà sọ pé ọ̀dà tó tọrọ ń obìnrin lè bú sẹ́kún pé ọmọ ti ní bẹ́ẹ̀ kéde bá tòtí wọn náà bá ṣe bẹ́ẹ̀ ìwọ náà padà kábàámọ̀ but tóbìnrin lè pọ̀ ju tọkùnrin lọ but èkíní kejì wọn ni wọn kábàámọ̀. sẹ́mi pípéyàwó ó lọ sọ wá di ọkọ àti ìyàwó tẹ́lẹ̀ ọkùnrin lásán ni wọ́n ń pè ọ́ ọkùnrin tí ń bọ̀ obìnrin lásán ni wọ́n ń pò ń obìnrin tó ń bọ̀ amẹ́nìsìn wọn rí ní tẹ́ńtọ́ ń bọ̀ wọn ni ọkọ àti ìyàwó tí ń bọ̀ subhanallah sẹ́yìn mọ̀ pé àjọṣepọ̀ ńlá ni islam ló sọ yín di bẹ́ẹ̀ dáńfó lọ wà tẹ́lẹ̀ ìgbéyàwó ló sọ di dọ́bù ọsọdẹni tó ní ẹnì kejì ìtumọ̀ zọ́ọ̀jù lédè Lárúbáwá zọ́ọ̀jù yẹn ni pẹ́ni tó ní ẹnì kejì. ilà antafil ọ̀sùn fard dáńfó ni ọ tẹ́lẹ̀ islam ló di ẹni tó lẹ́nì kejì. tọ́ ọlọ́wọ́n bá wa sọ yìí pé hunna libasun lakum wa antum libasun lahun àwọn ìyàwó yín àwọn lásọ òbúra yín o ẹ̀yin náà ń kọ́ ẹ̀yin lásọ òbúra fáwọn ìyàwó yín. kèésì nǹkankan ló fà á lọ́lọ́wọ́n bá fi ní ká jẹ́ bẹ́ẹ̀ ìgbésí ayé ọba ti rọrùn tó bá ṣe pé kò bá sóbìnrin níbẹ̀ gẹ́gẹ́ bí ìgbésí ayé ọba ti rọrùn tí ọba sọkùnrin níbẹ̀. ìdí nìyí tọ́lọ́wọ́n bá fi ṣe wá lọ́kọ ọkùnrin àti obìnrin nítorí kó lè bá àtàrà jíjọkùnrin àti obìnrin wa mú kí èèyàn máa pọ̀ ẹ̀yà èèyàn kìbá ti pọ̀ kìbá ti sí kìbá ti tán bá sí dídá tọ́lọ̀ ń dá wa lákọ àti lábo. ẹ lọ́mọkùnrin àbí tí ọmọ yín bẹ lọ́mọbìnrin tí o ti fẹ́ yà o àbí tí o ti lọ́kọ kò sí nǹkan kan tẹ́ fẹ́ bá a sọ pé òun wòra rẹ̀ ràn ni tí ọba awòra rẹ̀ ràn kọ́ kí ni kò ṣe àmọ́ tó bá ti níyàwó asọdún kẹrin ìyàwó olóyún ọdún kejì ìyàwó olóyún ọdún kẹta ìyàwó olóyún sẹ́wọ̀n kí tẹ̀ máa ti ń pamọ́ra tẹ́ ẹ dákẹ́ ẹ fìjọ́ kan pọ̀ máa ti yín tọ́jú bá jọkùnrin pé ètì rí sóhun wo ìyàwó rẹ̀ ni wòran báwo dádì sẹ́ẹ̀fẹ́ kí n máa nání bíi ti lólùkọ́ sóhun wòran ni. ẹ̀ pé dèun yóò ti yí ọmọ tó bá ní làákàyè nítorí pé àfẹ́yàwó nítorí pọ́jẹ́yàwó lásán afẹ́ nítorí kí èèyàn ó lè bá àtàrà rẹ̀ máa pọ̀ ni. bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ pọ́ ọmọbìnrin ní tiwọn àwọn náà ó pe ọmọ wọn sí òsì àbọ̀kọ rẹ̀ ṣèṣe pàgùtàn bùjẹ́ èmi wọn kò burú sọkọ rẹ̀ ṣé ń wọ ọ̀ràn ni kò wọ mìíràn. ẹlẹ́dẹ̀ kúkúrú ṣé ẹ máa jọ sùn lórí ibùsùn ni a máa jọ sùn ṣé kò sájọṣepọ̀ kan láàrin yín àjọṣepọ̀ ń wáyé èyí ti rí kò sí nǹkan kan à ẹ tí ìfẹ́ bí ma ni ẹ pé gbogbo ẹ̀ láàmú abọ́ ma sọ ẹ bọ́lá ń sọ pé ya ayyuhannasu ttaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ọlọ́run bá ń pa kéèsì wa lọ sí ìdìgbé ká páyé òun òun lọ́ba tó ń ṣẹ̀dá wa látara ọkùnrin kan eléyìí tó ṣe pé òun náà nípìnlẹ̀ gbogbo èèyàn anabi adam aleyhi salam ẹni tó ṣe pé látara rẹ̀ náà lọ́lọ́wọ́n bá ti dáyàwó rẹ̀ hawa ṣe bá tara wọn náà lọ́lọ́wọ́n bá ti yọ àwọn èèyàn jáde àwọn ọkùnrin tó lọ jantirẹrẹ àtàwọn obìnrin táwọn náà pọlọ jàrá pàkíyèsí wa lọ sí di káfẹ́ yàwó àwọn olóyìnbó wa ń pàkíyèsí wa lọ sí di ká àwọn èèyàn láàyè kọkùnrin ọmọ fọkùnrin kóbìnrin náà ọmọ fóbìnrin torí pé bẹ́ẹ̀ àwọn fẹ́ fòpin sí pípọ̀ torí tọkùnrin bá ń fọkùnrin torí ẹ ń pàkíyèsí wa ní gbogbo nípa ohun àfojúsùn ńlá eléyìí tí ṣẹ̀ríà ti ń fẹ́ kátàrà gbéyàwó ní eléyìí tó ṣe pé nínú rẹ̀ òun náà ní wípé kí a lè bá a níbàlẹ̀ ara nípa ntọ́ jẹ mọ́kùnrin ń wóbìnrin obìnrin ń wọ́kùnrin ìbàlẹ̀ ara ó máa ń bẹ fún gbogbo ẹni tó bá ti fẹ́ yàwó kò jẹ́ ipe tó o bá ti wá róbìnrin kan lẹ́yìn tó ti níyàwó iná ló ti wá máa gbọ̀n pẹ́pẹ́pẹ́ bí ẹni tó tutù burúkú mú kò jẹ́ ipe tó o bá ti jáde tà ìjáde tójú rẹ bá ti gán ní àwọn obìnrin nílò ní máa tó ń ṣe má ó rí para rí rẹ balẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin kò ní jẹ́ pé tó náà bá ti rọ́kùnrin iná ni wọ́n lè fọ̀rọ̀ da orí rẹ̀ rú lónà ó ti máa ronú nǹkan míì torí pé o ti lọ́kọ kí ló ń tún wá. arantí islam tó fẹ́ kó ṣẹlẹ̀ nu torí ẹnìkan sọ yìí pé òun lálà òun wá rí nínú àlọ́ òun ikú òǹbóbìnrin sùn láti jọ́ tó ń ti wá rí nínú àlákò òǹbóbìnrin sùn yìí sẹ́wọ̀n kọ́ àmì kọ́ bàlágànù ó ní láti jọ́ náà tó ń ti jí sáyé lẹ́yìn oorun yìí gbogbo obìnrin tó ń bá rí bí kò wọ́n lọ́ọ́ ra mu ni oníkọ́ ra mu fi ṣe kí ni. pé kó wọn máa bá wọn lónìí kó pé àǹtí òun àbábúrò òun ntí sá máa ṣe òun oògùn tí ń ṣe ọ́nà ni kò fẹ́ ti fẹ́ ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ ara rẹ̀ tó di ara Islam fẹ́ kárí ẹni zina ara ti wọn ẹ̀rọ̀ wọ̀ yàtọ̀ sẹ́ni tó fẹ́ nítorí pé ẹni ṣe zina. ìdítara tí òfin ní rọ̀wọ̀ òǹkọ́ ló lo obìnrin tí ń bá ṣe zina yóò máa rò pé ǹjẹ́ tó ń bá tún lọ́ ń gbà mí yọ gbòǹ láyé àbí òní gbòǹ láyé ọmọ lè kówó tó ń san lọ́tẹ̀ yóò ní tó má àfikún òun fi kún àfikún òun tiẹ̀ débẹ̀ kó ń ba kó wọn ba pẹ́ ti gbé lọ àbí ẹ̀kọ́ ni ṣùgbọ́n ẹni tó níyàwó ara ti ọ̀rọ̀ wọ̀ gbogbo gba ìyàwó rẹ̀ wà fún lọ́jọ́kọ́jọ́ ìyàwó rẹ̀ wà fún ọ osisi sì sínú yín pé onídìyàwó rẹ ọwọ́ àmọ́ fowó tù ọmọ fowó rọ̀ dákun ìfọ̀ nípa nǹkan ẹ pé pípa nǹkan ọba tó jẹ́ ọjẹ́ márùn kò sí torí ẹ gbogbo ẹni tó bá ti lè ara wọn máa rọwọ. bákan náà látàrí ipa afẹ́ra wa fámìlì méjì tó ṣe pé wọn mọra wọn rí tẹ́lẹ̀ àwọn náà dọ̀rẹ́ ara wọn nítorí pé ti di tí o bá sípa fẹ́ra wa kí ni tọ́fẹ́ mú ẹnìkan lọ sọ́dọ̀ ẹnìkan kí ni dà wá pọ̀ mọ́tò kálukọ́ àbá kálukọ́ ní sùpèpà tó ń bá ń ka náà lọ́mọ kàtó fi débi tó ń lọ ò ní màpẹ́ nìkan jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá ti di tọ́ yọ bàbá ìyàwó ọmọ bàbá ìyàwó ọmọ bẹ́ẹ̀ náà ni àwọn náà rí ọ wípé bàbá ọkọ ọmọ mi máa nù ẹ máa bọ̀ ń bí ibi tí mo ti jókòó ti dáa ni ẹ máa bọ̀ ń bí ibi ibi dáa jù bẹ́ẹ̀ lọ tí o bá pé nǹkan dà yín pọ̀ ta ló yín máa rẹ́ nìkan kò sẹ́ni tí máa rẹ́ nìkan pàápàá jùlọ mọ́ọ̀lù ẹ ti kún ọwọ́ aṣọ sọ kalẹ̀ máa sọ ṣùgbọ́n tó ṣe pé bọ́bá yẹ kó mụlọ kan ti kan ẹ gbé ọmọ lórí tan ẹ sọ fún ànáyìn wàá jókòó bi subhanallah kí ló mú jẹ́bẹ̀ tẹ̀bi torí gbégbé ń bẹ láàrin yìí náà bákan náà látàrí ẹ gbé àwa àwọn ọmọ bọ́mọ ṣe lé wa o. ọkùnrin ọmọ bọ́mọ sí lè wa obìnrin náà ọmọ sí lè wa látàrí pa afẹ́ra wa àmàṣàdúà àmàṣàdúà ńgbà tá a wa ọlọ́wọ́n bó sì ní kó doyún ńgbà tó doyún tán ọlọ́wọ́n bó ní kó dọ́mọ wọn náà bá di bàbá di kíni mọ́mì bí dáàdì ló sì fẹ́ ọ ni wọ́n sá pé ọlọ́kàn dáàdì wa bí bàbá náà ló sì fẹ́ bàbá bàbá là ń dáàdì wọn máa wọn bàbá bàbá náà ni dáàdì dáàdì náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ dáńfó ni ọ́ kò sẹ́ni tó lè dáàdì kọ dáàdì ta ni ta ló bí but for now you are now dáàdì obìnrin náà à kẹ́ni mọ́mì kọ wọ́n sọ pé tí wọ́n bá ti ọ̀ omi ṣùgbọ́n ní ìsìn tó ti bí ma mọ́mì ò náà di mọ́mì ẹ dákun tí o bá lọ ilé ọkọ ńkọ́ ẹni tó ṣe zina tó fi bí ma tó máa ń pè mami ojú ó ti àbí òní tì nítorí wọn náà di mami ẹ òun ló ń bí ma ẹ nítorí wọn wá lọ ilé ọkọ ẹ ẹ sáàtì á ti sáìdì ibẹ̀ wọn. tẹ́lẹ̀ yà fi hàn wá pé orí ńlá ni ọlọ́lé ọkọ ikùn yọ wájú amaba dúpẹ́ fọlọ alihamudulilayi kọ̀ọ̀rọ̀kọ̀ fẹ́ kọ̀ọ̀lọ́kọ̀ ikùn yọ wájú amanilá ilẹ̀ ilọ̀lọ́ èyí tí jẹ́ kí lọ jẹ́ yó zinani so adúpẹ́ fọlọ́ tó yẹ kí nǹkan ẹyọ kan náà ni eléyìí níyì eléyìí àbùkù ni eléyìí jẹ́ torí ẹ̀ ọlọ́wọ́n bá wa. قل ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة يا سورة الروم aya twenty one ọlọ́wọ́n bá ní nínú àwọn àpẹẹrẹ òun òun náà ni pé òun dá àwọn ìyàwó fún wa látara wa ló ń ti yọ àwọn ìyàwó sẹ́mọ̀pẹ́ ni àkọ́kọ́ òun náà ti ta ni anabi adam alayhi salam látara rẹ̀ lọ́lọ́wọ́n bá ti dá ìyá ńlá wa hawa alayhi salam látara eegun ẹ̀fọn àyà ti baba ńlá wa adam lọ́lọ́wọ́n bá ti dá ìyá ńlá wa hawa ọlọ́run ọba wa ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ yìí láti sọ pé àwa náà ń kọ́ látara wa lọ́lọ́run ti dáwọn ìyàwó wa ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bàbá ńlá wa látara rẹ̀ lọ́lọ́run ti dá ìyá ńlá wa tọ́ torí tí eléyìí ọba yí ọ ìyàwó rẹ ńgbà tó ń fẹ́ ìwọ kọ́ ọ lẹ̀ ẹlòmíín tún fẹ́ ona náà tún kọ́ lẹ̀ ẹlòmíì tún fẹ́ dórí ọkọ mẹ́wàá sára gbogbo wọn lọ́lọ́run ti dóhùn mo yọ ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni àkọ́kọ́ gẹ́gbọ́lọ̀ máa ń sọ yìí òun dá wa látàrí pa wa kìí fi dá wa kí ló fi dá wa omi àwọn àyà náà. فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب so ṣùgbọ́n tá a bá wo ìpìlẹ̀ wa anabi adam yìí tó ṣe baba ńlá wa náà ló ṣà wa náà tó ṣe baba ńlá wa náà ló ṣà wa náà so bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n bá ló ń dá àwọn ìyàwó wa fún wa látara wa lórí kálíbà ní ìbàlẹ̀ ọkàn sọ́dọ̀ wọn ẹni tí ò bá níyàwó wọn èjókòó lé o torí tẹ bá ní jókòó kí ni kí n jókòó tì kò ní nǹkan tó ń wọ́n jókòó tì tó bá ní tẹlifíṣàn nu yàrá rẹ tó ní ko títí ìgbà wo ló wò dá sòṣùgbọ́n ẹni tó ṣe é kó níyàwó ó rí nǹkan tó ń wọ́n jókòó tì ọjọ́ tètè fẹ́ yàwó ọjọ́ ń lọ waja'ala bainakum mawadda ọlọ́wọ́n bá wá fìfẹ́ sáàrin yìí ìfẹ́ tọ́lọ́wọ́n bá fi sáàrin ọkùnrin àti obìnrin ni wọ́n fi lè gbé abẹ́ àjà tí o bá sífẹ̀ẹ́ ni àbá ti lè jọ gbébi kaná tí o bá sífẹ̀ẹ́ tí yẹn bá ń kówó sí ọ lápò ẹ̀ ní lè jọ gbélé kaná à ń bọ̀sibọ́sí pé kò fún ọ lówó ṣùgbọ́n fẹ́ ti ń bẹ láàrin ọkùnrin àtòbìnrin náà fi lè jọ gbé pọ̀ wa ọlọ́wọ́n bá tún fi àánú sáàrin yín àti ìkẹ́ oná làwọn ọmọ tọmọ bá ń bẹ láàrin ọkùnrin àtòbìnrin ìfẹ́ yẹn tún máa ń lágbára sí i fẹ́yìn tó máa ń gbópa sí i báyìí eléyìí jẹ́ nǹkan àfojúsùn ńlá eléyìí ti ṣẹ̀rí àti Islam tó ṣàkíyèsí igbó yẹ kó máa wáyé láàrin ọkùnrin àti obìnrin kí ìfẹ́ ó wà láàrin àwọn méjèèjì bákan náà kí ìfẹ́ yìí kó ṣe sábàbí kí ìkẹ́ kó tún wà ní wọn torí pé tí o bá sífẹ̀ nítorí súnmọ́ ni pé kò ní sí kẹ́ tí o bá sífẹ̀ nítorí súnmọ́ ni pé kò ní sí kẹ́ torobìnrin tá a nífẹ̀ẹ́ nítorí súnmọ́ tó nípa ànífẹ́ súnmọ́. tá a bá sì suma ó súnmọ́ pé kọ́ má lóyún ṣùgbọ́n tífẹ̀ bá ń bẹ láàrin wa á lè súnmọ́ sísúnmọ́ tá a bá sì yóò ṣe kó lóyún oyún ẹ̀wẹ̀ ó lè ṣe sábàbí kó bímọ torí ẹ̀ lọ́lọ́run bá ṣe tí ìfẹ́ síwájú kí ìkẹ́ àtàánú kó tó sì kejì ìjátẹ́lẹ̀ ìbáyé wa á rí wípé ẹ̀sìn Islam ó fi hàn wá wípé ìgbésẹ̀ àkọ́kọ́ níbi tá à ń tẹ́ máa lé àwùjọ tá a bá fẹ́ máa àwùjọ ìgbésẹ̀ àkọ́kọ́ nínú rẹ̀ òun náà ni kí ọkùnrin kó fẹ́yàwó kí obìnrin kó lọ sílé ọkọ kọkùnrin kó fẹ́yàwó kóbìnrin kó lọ sílé ọkọ Islam wa sojú kòkòrò wípé ó yẹ ká mójútó bí àlàáfíà bí ó ti ṣe jọba láàrin ọkùnrin àti obìnrin tó ṣe pé àwọn náà ni wọ́n jẹ́ foundation ilé yìí báwo ni ìfẹ́ ní o ti ṣe jọba láàrin wọn eléyìí tí ó ṣe sábàbí kí ọmọ alálùbáríkà kó tara àwọn méjèèjì jáde torí ẹ àwùjọ kan ò lè dá o àyàfi kí lè kálukú ọ̀dà torí pé lè tèmi àti lè rẹ àti lè tán onítàn òun náà ló fọ́ọ̀mù àwùjọ nígbà tí lè oníkálukú ọba ti lálàáfíà àwùjọ ò ní lálàáfíà ẹ̀rí pé ti máa fa wàhálà nínú lẹ́yìn ẹ ti máa ṣe gbẹ́mi sí omi òtó nínú lẹ́yìn nígbà tẹ́ni tó mú yàrá tìyín tí ò ní gbọ́ ọ̀rọ̀ débì kan àwọn ẹni tí yàrá tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tìyín náà gbọ́ yóò tún kọjá bẹ́ẹ̀ ẹni tí lè tiẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ gbogbo ará àdúgbò ọgbọ́ wàhálà tìyín yóò di wàhálà àdúgbò wàhálà àdúgbò yóò di wàhálà lù torí ìní Islam ṣe ṣe ojú kòkòrò láti ká wá ọ̀nà láti fi wọ̀rọ̀ kọ̀fí sàdá láàrin ọkọ àtìyàwó ìsẹ́nikọ́jọba gbàmí sí omi òtó kọ́mọ́ra ìjókòó láàrin wọn nítorí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ yọ rọrùn fún àwùjọ láti rọ́nà lọ síwájú kò sí ìlọsíwájú níbi tá a wọ̀ wá kò sí ìdàgbàsókè níbi tí gbàmí sí omi òtó wà ẹ̀rín kò sí dàbí ṣùgbọ́n o ìpè ilé kan ò lè wà kí ilé náà tó kọ́mọ́ lọ́gàá ilé kan ò lè tó kọ́mọ́ lọ́gàá ọ̀gá yìí kò sì lè jẹ́ ọ̀gá àyàfi kó jẹ́ ni tó sì pé tó bá sọ̀rọ̀ á gbọ́rọ̀ sí lẹ́nu tí ó bá jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ jẹku rẹ̀ di ọ̀gá ìdí nì tó fi jẹ́ pé ọ̀gá ó gbọ́dọ̀ jẹ́ ni tó sì pé tó bá parí àyè lásẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ ni tó sì pé náà lálámòjútó nípa gbogbo ọ̀rọ̀ ọ̀nù ilé ẹni tó ṣe pé yóò máa darí ọ̀rọ̀ wọn yóò sì máa darí àwọn ẹni tí ń kó jẹ́ lọ sí ojú ọ̀nà tó dáa àtèyí tó tọ́ obìnrin ẹ̀wẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe ṣẹ̀dá tiwọn ọlọ́wọ́n bá dá wọn káwọn ọjà ni tó so yìí pé yọ máa lóyún ẹ lè gbọ́ pé nìkan lóyún láyé ìtì ìbá so obìnrin ọlọ́run sì dá obìnrin ìpè tí wọ́n bá lóyún kọ́jọ́ pé àwọn ni wọ́n máa bí ma wá ṣẹ̀dá wọn lórí pé káwọn ọjà ni tó so wípé wọ́n perfect nípa mójútọ́rọ̀ lé ọkùnrin pẹ̀lú agbára tó lọ́wọ́n bá dá sí lára àti títẹ̀wọ̀n tọ́lọ́wọ́n bá ní kéèrò orí tí ọ tẹ̀wọ̀n èrò orí ọkùnrin tẹ̀wọ̀n ju tọkùnrin lọ ìdí nìyí tó fi jẹ́ pé ntọ́kùnrin ń rò kìí ṣe bẹ́ẹ̀ lóbìnrin máa ń rò bí ó ti ṣe pèsè ntí àwọn ẹni tó wà lábẹ́ rẹ̀ ọmọ jẹ ó lọ lọ́wọ́n bá ní kó máa wá àbò fún àwọn ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ ó ní kó lọ dààmú kó lọ sí wàhálà láti wá ǹjẹ́ ó mú kí ìfàyàbalẹ̀ kó wà fáwọn ẹni tó ṣe pé ń bẹ lábẹ́ rẹ̀ tí ìgbésí ayé wọn tí ó sì fi rọrùn tí ó jẹ gbẹdẹmukẹ fún wa torí de ẹlẹ ọkùnrin náà ni wọn kó àkóso fún èsì kí wọn máa bọ sọ̀rọ̀ ọ wá sọ pé ó dìgbà tí mami bá dá sí i tí mami bá lọ́wọ́ sí i tani mami náà ìwọ lọ́kọ ìwọ lọ́lùdarí ilé ìwọ lẹni tí Ọlọ́run ọba tó gbé làákà yẹn fún èrò tó èrò orí tó ọ̀dọ̀ rẹ lọ́lọ́run ọba gbé sí lórí ọ̀ràn yẹn ló jẹ́ o lórí alábàágbépọ̀ ọkùnrin tí í ṣèyàwó rẹ̀ ikú kọ́ máa gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin kọ́ gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu lópin ìgbà tó bá ṣe pé ntọ́kọ fipá láṣẹ kọ̀tàkùtọ̀ lọ́wọ́ bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin kó máa fi hàn ọkọ rẹ̀ ní gbogbo ìgbà kó ń kà kún kó máa fi hàn ọkọ rẹ̀ ní gbogbo ìgbà kó ń kà kún kó sì máa fi hàn ọkọ rẹ̀ ní gbogbo ìgbà kó ń panlé kó sì jẹ́ ẹni tó ṣe é gbé pẹ̀lú ọ̀wọ̀ àti àpánlé ni ó fi máa bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ èsì pé sọkùnrin wa lẹ́yìn tí báwọn ọkùnrin ṣe ń ṣe lẹ́yìn ṣe o sí ọ̀yin láyé èèyàn kàn fẹ́ nìkan èèyàn gbẹ́ nìkan sípò ọkọ ọkọ bí ọmọ ọ̀dọ̀ ah obìnrin ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fọ́kọ rẹ̀ o lọ́ba bá kọ́ rẹ̀ sọ̀rọ̀ kọ́ máa bá sọ̀rọ̀ tàpọ́nlé tàpọ́nlé kọ́ máa bá sọ̀rọ̀ pẹ̀lú òǹtọ́lẹ̀ nítorí pé ibi tó ń lọ ló ti déhùn ibi tí wọ́n ń lọ ló ti déhùn ẹnìkan béèrè ó ní kí ló dé tó fi jẹ́ pé àwọn obìnrin máa nífẹ̀ẹ́ ọkọ ju bọ́kọ ṣe máa nífẹ̀ẹ́ wọn lọ kí ló dé tí ìyàwó máa nífẹ̀ẹ́ ọkọ ju bọ́kọ ṣe máa nífẹ̀ẹ́ ìyàwó lọ. nítòfà ni pé ibi tóbìnrin lọ ló ti dé o ọlọ́run ọba ọgbà ikú kóbìnrin ọlọ́kọ méjì at a time ambọ̀sibọ̀sì ọkọ mẹ́ta kọ́mọ́sẹ̀tì ìsọkọ mẹ́rin ọkọ kan náà ni ìjọ tó bá rí bẹ́ẹ̀ ọkùnrin wa ń kọ́ ọlọ́run gbà fún un láti níyàwó mẹ́rin bóyá ṣáájú kó tó di pé ìyàwó rẹ̀ pé mẹ́rin àbí lẹ́yìn ìgbà tí wọ́n pé mẹ́rin ẹ rí i pé ọkùnrin kò lè sọ̀rọ̀ alẹ́ fún ìyàwó kan ìpè mo nífẹ̀ẹ́ rẹ̀ dọ́gba àti ìpè kò sẹ́ni tí mo nífẹ̀ẹ́ tó ọ àti pé ìwọ nìkan láyé ti ń bẹnu kọ́bọ̀dù mi ìwọ nìkan sì lè rà tí ń jẹ lọ bọ̀ nínú ọpọlọ mi. No gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tí ò ní túmọ̀ eléyìí táwọn ẹni tí ò lérò máa sọ kò yẹ ká ba lẹ́nu ẹni tó gbọ́n o kò yẹ ká ba lẹ́nu ẹni tó gbọ́n torí pé apá kan nínú àwọn ọ̀rọ̀ ó ti jẹ́ shirk wọ́n ni mo nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan lọ àgbà shirkun billah shirkun akbar ìṣẹ́bọsọ́lọ̀ ń tọ́ ga jù ni torí pẹ̀lú máa ti sọ pé mo fẹ́ràn ọ̀wọ́ èèyàn ju gbogbo nǹkan lọ sẹ́mi Alamin ẹ sì mọ̀ pé ìdíjọ́ lọ́wọ́ bá fi pa àwọn kan lọ́sẹ̀ bọ́ ò ní pé wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan tí wọ́n fi ṣègbèrà fọ́lọ̀ gẹ́gẹ́ bá ṣe nífẹ̀ẹ́ ọlọ́ báwo wá ni tó bá pé wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan yẹn jọ lọ́nà wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah walladhina amanu nǹkan míì wọn nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run tọ́sán wọn dọ̀sẹ̀ bọ̀ ni torí pé wọ́n fìfẹ́ lomi dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ ìfẹ́ tí wọ́n ní sẹ́lómi wọ́n fi ṣe dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ báwo wá lẹni tó nífẹ̀ẹ́ nǹkan mí ju ọlọ́run lọ ọwọ́ torí kóbìnrin ó lè gbá tiẹ̀ ọwọ́ ni mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ báàlẹ̀ fóbìnrin pé mi náà nífẹ̀ẹ́ rẹ bí wọ́n náà ṣe nífẹ̀ẹ́ rẹ yóò fún nídàkànnù mẹ́rin ìyàwó rẹ ti pé mẹ́rin àbí ò ti pé mẹ́rin ẹni tí ìyàwó rẹ ti pé mẹ́rin tó bá gbé gbogbo fẹ́ rẹ tó gbé fún obìnrin kan ó dájú pé obìnrin mẹ́ta yòókù nulẹ̀ rẹ ìyá ni wọ́n wá jẹ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ò gbọ́dọ̀ gbé gbogbo fẹ́ rẹ fóbìnrin ẹ̀yọ̀ kan gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ńgbà tí n bá ti fẹ́ ìyàwó mẹ́rin lábẹ́ òfin ọlọ́run ìwọ ìyàwó kan ti ń bẹ lọ́dọ̀ mi òun náà ní pé nínú gbogbo ọjọ́ mẹ́rin ọlẹ́tọ̀ sí kí n sun yàrá rẹ̀ níjọ́ kan yóò tún máa fi kọ́ra lẹ̀ yẹn níbi tó bá fẹ́ wà very strict nìyẹn o pé ìjọ mẹ́rin ló níjọ́ kan ìjọ mẹ́ta yóò kún kọ́ màá ma wà library bí wàá ti jẹ́ pé kápẹ́ntà nìwọ náà ọ̀ máa ronú bó ṣe máa kẹ̀só bí wàá ti jẹ́ pé ọ̀mọlé ni ọ̀ máa ronú bẹ́ẹ̀ ṣe máa kó símẹ́ǹtì lọ́sàn-án àmọ́ tó bá fi gbogbo ọjọ́ yẹn lẹ̀ tó ń sọ́dọ̀ rẹ̀ kò sí tó burú mbẹ́ o gbà tí àwọn olùtí pè mẹ́rin ṣùgbọ́n tó o bá sọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan ìjọ́ mẹ́ta yòókù kìí ṣẹ̀tọ́ rẹ̀ gbà tí àwọn olùtí pè mẹ́rin wọ́n máa fi kọ́ lẹ̀ pé tí àwọn bá pé mẹ́rin kọ́ ìjọ́ kan ló nínú ìjọ́ mẹ́rin bẹ́ẹ̀ náà ní ìfẹ́ tẹ̀lé tó bá jẹ́ pé àwọn kan náà lọ́wọ́ àlọ́dọ̀ ni pé kò ní rọ̀ ọlọ́run kò rọ ọlọ́run láti fẹ́ kẹta kò rọ ọlọ́run láti fẹ́ kẹrin ẹ̀yin tẹ́ ẹ ti sọ fún mi lẹ́ nífẹ̀ẹ́ jù ní gbogbo ilé ayé yìí ẹ ti wá lọ gbẹ́ lómi wa á ṣe fúnra wa ni. torí ẹ ẹ rí i pé nínú tí máa gbóbìnrin lọ́kàn jẹ́ jù ó ní pé kótó pé fẹ́ ẹ máa sọ pé i love you lẹ́yìn ìgbà tẹ́ fẹ́ tán kọ́ àwọn obìnrin ọmọ pé nǹkan kan bẹ ẹ máa sọ tẹ́lẹ̀ ẹ sọ máa. kí ni nǹkan náà gánà i love you ni ah, kò sí wàhálà ọ̀dẹ̀ sọ kí n sọ. torí tó bá ti papọ̀ jù tó bá ti papọ̀ jù yóò mú obìnrin sí débi gbé tọ́tọ́ bá fi lè lọ gbé àwọn omi wà wá gbà kò tó burú nù kí wọn náà máa sọ bẹ́ẹ̀ ṣé bó nífẹ̀ẹ́ rẹ̀ àbó nífẹ̀ẹ́ rẹ̀ ó kúkú nífẹ̀ẹ́ máa sọ fún lẹ́ẹ̀kan láàrin i love you gẹ́gẹ́ wọn náà ṣe fẹ́ kó náà máa sọ fún ọ pé i love you ètò wa jáde ní pé kó máa tinú wá ọmọ jẹnu lásán gbà fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ i love you gbà tó náà fẹ́ gba owó lọ́dọ̀ rẹ̀ i love you tí kálukú bá ti gba tó fẹ́ gbà tá wọ́n lọ́ọ́ ma ṣe eléyìí ọ̀yẹ́ kásá kéèsì rẹ̀ ṣùgbọ́n tó dájú ni pé tí ọkùnrin tí ò bá jẹ́ kó nífẹ̀ẹ́ ìyàwó kò ní fi ìyàwó lẹ́nu ilé rẹ̀ o yẹn kí kọsẹ̀ dìgbà tí wọ́n sọ pé i love you ìfẹ́ tó ní sí ni òjò lè dànù ọwọ́ kó fi lẹ́nu ilé rẹ̀ yẹ ó tó láti fi hàn yín pé ọlọ́ọ̀bù rẹ̀ ìfẹ́ tó ní sí ló fi ń pèsè oúnjẹ ojoojúmọ́ ìfẹ́ tó ní sí ló fi ń gbé nǹkan tí ó dùn nínú wá sínú ilé a sì máa ń action speaks louder than voice ọwọ́ nǹkan tó ń mú wálé tó ń mú wálé ó tó láti ṣàfihàn ipò nífẹ̀ẹ́ rẹ̀ torí gbọ́kùnrin obìnrin míì ó ti ti torí rẹ̀ sápòlé rẹ̀ pé kìí sọ̀rọ̀ fún un ọkùnrin bísí i love you i love you i love you ńgbà tó ń jẹ ọba wálé obìnrin gan lè sọ pé kò ní dáa fún lọ́ọ̀bù náà so gbogbo irú àwọn nǹkan wọ̀nyí báyìí bísínẹ́sì tí ń bẹ wájú ọkùnrin ó ti kọ́kọ́ ráyè rẹ̀ kó tó rí ṣùgbọ́n gbà tó fẹ́ ìrọ̀rùn ni lẹ́yìn bàtà fẹ́ tán ó di wàhálà torí responsibility gorí wa responsibility tó wá gorí ọkùnrin ó lè mẹ́jọ ọ̀rá yìí fún gbogbo gbólóyún òun lóbìnrin sì ń fẹ́ tiẹ̀ òun fẹ́ kọ́ ọmọ yìí òun bẹ́ẹ̀ bá sì ti yìn láyé jù wàhálà ni tíyàwó bá ti pè mẹ́rin wàhálà ni tó bá ti pè mẹ́rin wàhálà ni eléyìí jẹ́ báwọn ọkùnrin ìyàwó gbọ́dọ̀ gbọ́dọ̀ sílẹ̀ nu kọ́ máa pọ́nlé gbogbo nǹkan tó lè ká bùkù báyà ìyàwó gbọ́dọ̀ máa sọkọ rẹ̀ ńbẹ̀ gbọ́dọ̀ máa sọkọ rẹ̀ ńbẹ̀ tọkọ bá jáde kíyàwó kíyèsí àwùjọ wọ ṣèèṣe pé wájú lẹkọ ṣèèṣe kó di lẹkọ sí iwájú ẹwù yín yìí eléyìí ò sí lílọ ẹ lọ wọ mí filatẹ dé yìí kọ bá ẹwù tẹ wọ dọ́gba bàtà yín yìí ẹjẹ ń yín nù so gbogbo nǹkan yẹn gbogbo tó lè kábùkù bọ́kọ rẹ̀ ọ gbọ́dọ̀ rí i pé kò sí lára ọkọ òun. ìwọ kọ́ńkọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí tiẹ̀ náà o kó o pé ìwọ rẹ lórí ìyàwó rẹ agbéyàwó sílé ìyàwó ti sọdún kan ọdún méjì ọdún mẹ́ta àwọn aṣọ pé mo lè kọ́ ọ lẹ̀ ìyàwó tó sọ pé o lè kọ́ ọ lẹ̀ ọ̀ sẹ́sọ̀dá àkè rẹ ẹ̀kan sàdéhùn lásán náà ni níjọ́ tó fẹ́ fẹ́ wọ́n lè lò lóní tó fún sọ́dáàkì ọ̀sọ̀ pé twenty thousand naira ẹ wá sanwó èmi àti ìyàwó mi àmọ́ ìyànjú ẹ̀ ọdún kìíní ọ̀yànjú ẹ̀ ọdún kejì ọ̀yànjú ẹ̀ ọdún kẹta ọ̀yànjú ẹ̀ ọwọ́ àsọpọ̀ kọ́ọ̀lẹ̀ la hawla wala quwwata illa billah wọ́n ní sọ́dáàkì ńkọ́ sọ́dáàkì fún tani ọ̀pọ̀lọpọ̀ ọ̀rù rẹ̀ ń ṣẹlẹ̀ ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil alamin sẹ́yìn mọ̀kọ́lọ́ wọn bó gbé wa dìde ni lọ́jọ́ ńlá ọjọ́ tí àwọn èèyàn dìde fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́jọ́ tó náà ó ṣèṣirò fún wa tọmọbìnrin yóò bá lè mú ọ táwọn bàbá rẹ̀ tí wọn bá lè mú ọ ọlọ́ntọ́jọ́ dá wa ńkọ́ kò síbi tẹ́yìn lè jàjà lọ́dọ̀ ọlọ́run wàláhì irú pọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwọ yìí ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọn ò gbé fáwọn ìyàwó wọn àwọn ìyàwó yìí sì ń bá wọn gbélé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ni wọ́n sọ pé àwọn bàbá ìyàwó yẹn wọn lágbọ̀ọ́yé ìwọ́tọ́ alágbọ̀ọ́yé kò lè kò lè ó eléyìí kìí ṣe ń tọ́tọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́nìkan bá lòun fẹ́ fẹ́ yà ó ẹ jẹ́ à máa fún sọ̀dà pé àwọn ọjọ́ àsọyé pọ̀ àwọn ọjọ́ gbọ́ra àwọn yẹn tó dáa ni but we want to know tó bá sì jẹ́ kó bá ṣe ṣe ni ìsín láǹfẹ́ kó fún sọ̀dà kìyẹn ká lè jẹ́rìí sí kó ti gbà ọ̀rọ̀ pé màá padà fún ọ̀pọ̀lọpọ̀ nu wọn tó bá ti rí ní tí wọ́n wá wọn è pé ní tí wọ́n ṣe ládéhùn mà bò sì fẹ́ bẹ́ẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó fẹ́ yàwó lónìí àwọn wò pé àwọn ti san sọdá àti fúnyàwó àwọn wàràs ntí wọ́n san òun náà lówó orí owó orí èsì ṣe sọdá àti owó orí eléyìí ẹsẹ sọdáàpì tí islam wà àṣà lélẹyìn sọdáàpì lọ́lọ́run bá ní kó san wa atu nisaa saduqatihinna nihla sọdá kìlọ́lọ́ ní kẹfọ́ àwọn ìyàwó yìí torí ẹ wọn náà lọ wo dáyàrí rẹ ṣé sọdá kìlọ́ san àbówó rí tó bá gbówó rí ní wàá san sọdá kì fún ìyàwó rẹ ọlọ́wọ́n ọbẹ̀ wa ká san owó rí ọlọ́wọ́n wa ká san owó rí ọlọ́wọ́n lọ́mọ ibi tí ti rí ní yorùbá lẹ́wù nítorí bá ní kẹsàn kí ló kọ tiẹ̀ as-sadaqa ona la ń pè ní alimahab sele lọ́lọ́run bá ní kọ san tó bá ti san fún yàwó rẹ̀ tètè san o torí tí yàwó bá wá sọ lẹ́yìn ikú rẹ̀ tó ní ọkọ òun kọsán sọdáàkì owó orí lọ́sàn ń bẹ́ẹ̀ nù àkọ́kọ́ ń ta mú nínú dúkìá rẹ̀ kótó di pa pín tontori di eléyìí ẹ̀yin tẹ́ ẹ máa bá wọn so igi ẹ ṣàkíyèsí o kéésì owó orí lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n san o sọdẹ́ọ̀ sọdẹ́ọ̀ tonti bá ń so igi gan kò bùkátà káwọn kan á jókòó jókòó sékìnì ẹ bá ti dọ́dọ̀ bàbá ìyàwó tí bàbá ìyàwó bá sọ pọ̀ fífọ́ tí wọ́n sọ pọ̀ gbà tẹ́lẹ̀rì méjì jẹ́rìí sí kọ́lọ́s ètò gbogbo fọ ẹ wọ́n ti pè ẹ fọ́mátì ẹ máa tara ẹ jẹ wọ́n péjọ àwọn ìdílé ọkọ nílé gbogbo wọn ò tí ì dé wọn ti dé gbogbo eléyìí rọ lásán yìí tí bàbá tó bí ma tá a bá ti rí ọkọ tó fẹ́ fẹ́ yàwó tá a rí tá a sì rẹ́ lẹ́rìí méjì ó ti parí mo fi fún ọ mo gbà àwọn ẹlẹ́rìí ó sì jẹ́rìí sí ẹ sì gbé khutubatu alhaja eléyìí tánà bisalòlá àṣìlá máa ń kà nígbà tí wọn bá ń so igi. bákan náà nínú tó tún jọra yẹn lórí rẹ ìwọ́tọ̀ ọjọ́ kọ òun náà ni pé ijó àti mú tìyàwó rẹ ọgbọ́dọ̀ mójútó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin ló wà tó ṣe pé àwọn kì í náwó lórí ìyàwó wọn ìyàwó ló máa náwó lórí tiwọn irú àwọn eléyìí pọ̀ adúpẹ́ fọlọ pẹ̀lú wọn sí nàìjíríà àwọn tó jẹ́ pé ìyàwó ni wọn máa náwó lé wọn lórí láwọn orílẹ̀-èdè bìkan ìyàwó ni wọn máa lọ ọjà ìyàwó ni wọn máa nájà ìyàwó ni wọn máa lọ sí ìdálẹ̀ ìyàwó ni wọn máa lọ rajà àwa tí wọn máa ta á ọkọ jókòó kalẹ̀ ni ìyàwó ni ọmọ bọ ọkọ bẹ́ẹ̀ bá rẹ wò tuntun lọ́rùn ọkọ ìyàwó lọra fún ó jẹ ìyàwó ni ọra fún ètò yẹ kọkọ ṣe ìyàwó ni ṣe ètò yẹ kí ìyàwó ṣe ọkọ ni ṣe ọkọ ni jókòó lé tó mójútó ọmọ ìdí ni tó fi jẹ pé àṣírí ìyàwó ń bò tọkọńkọ ojoojúmọ́ ló ń tú. ọ̀ràn yẹn ló tún jẹ́ lórí rẹ kọjá ni tí ọmọ dáàbò yàwó rẹ ọmọ dáàbò ìyẹn ni pé tí ewu bá ń bọ̀ tí ọba fi se yàwó rẹ kọ́yà sí wọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kọ́ yàwó rẹ bákan náà gbogbo nǹkan tí ìyàwó rẹ yẹ kó o ṣe ọ ìyàwó rẹ Baba rẹ̀ ọkọ bí ó sì máa ma bí ó sì máa fọṣọ ara rẹ washing machine ni wọ́n rà fún ọlọ́run ràn wọ́n náà lọ́wọ́ ó lè bá ara torójú rẹ̀ ọfọ kó tó fẹ ru rẹ tó gbogbo ru eléyìí ìwọ ló mójútó gbogbo tó lè báyẹn tó lè sọyàn dèèyàn ọmọ la gbogbo ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kọ́ ọmọ báyàwó rẹ lò lọ́nà tó dáa kọ́ ọmọ bá gbé lọ́nà tó dáa kọ́ pọ́nlé kọ́ jẹni tí ọmọ tàbùkù ìyàwó rẹ ìyàwó tó lẹ́nu rẹ rùn ìyàwó tó ní sẹ́ báwọn obìnrin ṣe rí ni rí òun náà ló tún báyà pé máa bọ̀ ó rẹ rùn ó sì ń bàjẹ́ bá lò lọ́nà tó kò sí tó burú inú kọjá pé ìyàwó rẹ ọmọ alákọọmọ lórí tó ti pé ìyàwó rẹ kọ ọmọ pé ìyá alágbájá kódà kó ṣe pé ìyàwó ò tí ì bímọ ká máa pè ní ìyá alágbájá gẹ́gẹ́ bí umul mu'minin aisha radiyallahu anha bó sì tọrọ kó náà fẹ́ kó ọmọ pò ní ìyá alágbájá tó ti pé kò bímọ anabi sallallahu alaihi wasallam ni tá a lọ fẹ́ kó fi tì sí ọlọ́dọ̀ kó ọmọ àgbẹ̀ ọmọ ó ní abdullah torí àwọn sẹ́ni máa gbé aisha ní kéde ọmú abdillah tó ti gbé aisha òbí ma láàyè rẹ̀ wọ́n pè ní ìyá abdillah bẹ́ẹ̀ náà níyàwó tiẹ̀ náà máa bá a lò lọ́nà tó da kó máa pè lórúkọ tó da kó sì ń tó burúkọ máa pè lórúkọ rẹ̀ o àmọ́ tó máa tún pè ní ìyá alágbájá ó ti bímọ kò tí ì bímọ ó da púpọ̀ obìnrin òun náà ń fẹ́ kọ́ pọ́n lé bó ṣe jọ́ra yẹn lórí tiẹ̀ pé kí òkú náà pọ́n lé kí wá ṣe pé wọ́n sọ ìyàwó rẹ̀ wọ́n sọ ní ẹ̀ wọ́n ti pè Khadija Khadija kọ́ á ní Kadija èwo ni Kadija àbí Dija Dija báwo Khadija so títa bá wá dídá yìí kẹ kadija àbí kí ni bàbá rẹ tiẹ̀ sọ Khadija ni wọ́n sọ ojú yìí ọ má bò kọ rẹ jẹ ó pè lórúkọ rẹ gẹ́gẹ́ bí bàbá rẹ ti sọ kò burú kọjá pé ìyàwó rẹ nínú bíbá gbé lọ́nà tó dáa kọjá harafi tó parí orúkọ rẹ nígbà tó bá pè káyọ̀ orúkọ ìyàwó rẹ ká ìgbórúkọ ìyàwó rẹ̀ ń jẹ́ Fatima kọ́mọ wa pé ìyàwó rẹ̀ ní Fatimu ya ayyatuhal ya ya zawjati ya Fatimu ya Fatimu wọ ìyàwó mi wọ Fatimu àfi Fatima yẹn ni pé Fatimatu ọwọ́ ajata yẹn ọwọ́ sọ pé ya Fatimu àbí kò sọ pé yà Fatima má má kẹsẹ̀ mẹ́ mẹ́ o ti fi tá a sí àmọ́ yà Fatima o lè gbé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe fún ìyàwó rẹ̀ Aisha ìgbé yà Aish yà Aish so inú obìnrin ó dùn inú rẹ̀ ó dùn ìyẹn ni pé lẹ́yìn wọn pè ní tarhin. lédè Lárúbáwá tarxin òun ní kó já harafi tó kẹ́yìn tarximun ahdif akhiral munada kaya su'a fi man da'a su'ada tarxin òun ní ká já harafi tó kẹ́yìn ọ̀rọ̀ bí ká sọ pé ya su'a tó bá ké su'ad la bá ń pè àwọn sọ pé ya su'a ya Fatimu ya Aishu. àbí òye wa so kọ́ máa pè àwọ̀ rẹ̀ bá inú rẹ̀ máa dùn islam fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n o gbàtà ni kò pè ní ọmọ lágbájá èsì kọ́ máa pè àwọ̀ rẹ̀ ní ọmọ o ọmọ ọmọ wa o ọmọ ọmọ rẹ̀ máa ń mú ẹ̀rú ń bà wá wọ́n gba ẹ̀rọ aṣọ pé ó ń mú pọfẹ́sọ̀ ìyàwó rẹ̀ di ó ń mú ká ó ń mú ká ìyẹn ni kó di ìyá rẹ̀ mushkil tọ́lá máa sọ pé ọmọ adìlẹ̀ ọmọ sọ́bẹ̀ àbí òye wa ọmọ Aisha ọmọ Fatima ọmọ gbèjà yẹsẹ pé ẹ ẹ bá ń kí ọmọ ọmọ ìwò bá kẹ́nìkan pàdé rẹ lọ́nà pé ẹ bá ń kí ọmọ ọmọ báwo lẹ́yìn náà kí lọ́pọ̀ pẹ̀lú ìyàwó tèmi fi ní kí n bọ̀ kí kò sí nínú ọgbọ́n o kò sí nínú ọgbọ́n ẹnbẹ́nu tí máa da nǹkan rú ẹ̀yin ò ní mọ̀ láì lọ́jọ́ tíjà bá ń bẹ láàrin àtọ̀rẹ́ yín bẹ́ẹ̀ náà kí gbogbo wa kọ́ máa sọ pé kí n bọ kíyàwó mi kí lọ́dà yín pọ̀ kí jò tó dé ló ti fi hàn dákun ọ̀rọ̀ ẹ bá kíyàwó yín o màá fẹ́ kọ́ máa ti fáìlì ẹ̀ kọ́ ló gbóyè ilé ńkọ́ ọ̀sán ju ìyàwó rẹ̀ ńkọ́ ọ̀sán jùlọ àbí ọ̀sán jùlọ torí kọ́ máa ní limit ọ̀rẹ́ tí ò ní limit mọ́ṣíkìlà ni tọ́ bẹ́ẹ̀ náà níyàwó rẹ̀ òun náà gbọ́dọ̀ sọ pé abu abu wale abu bawo abu fatima abu zaid àbí òye wa yóò pè já yóò pè já kábàyàwó wa lò lọ́nà tó dáa ó pàtàkì o kése pé tó bá ti dénú lé kíkà sá kọ́ fajúro bí ẹni tí wọ́n so pa ò lè ṣe sùúrù gbogbo nǹkan náà ni èwo ló ṣe báyìí gbogbo nílé báyìí kíríkà gbogbo wọn kàn máa da gbogbo ẹrú ni sẹmọ pé ẹrú ọmọ bá obìnrin ọ̀dà bí ọkùnrin sẹmọ pọkùnrin àjọ gbogbo náà fúnra ta ń bí ọ ta ló fẹ́ máa hàmọ́ lọ́kọ́ ọkọ̀ wa pàtó bá fi lùmí débi kèmí náà fọ́ lórí àmọ́ pin à bọ́kùnrin bá ti le ti ha wàláyé obìnrin mi lè dákú àwọn ọ̀lágbára ló tọkùnrin tòwó sì jẹ́ pé màá ṣe fún ọ wàá gbà ó ti gbà yìí tó ti gbà yìí náà ti tó àdánwò tiẹ̀ yìí náà ti tó kí ló tún fẹ́ gbà lẹ́yìn gbogbo eléyìí lẹ́yìn gbogbo wàhálà tó kó báyìí ẹlòmíì kan kò lè rántí ijó kan nù gbèsè ayé rẹ̀ tó mú ìdùnnú wá báyàwó rẹ̀ ni sọ̀rọ̀ àwọn bàbá àti ìyá rẹ̀ o àbí òye ọ torí wọ́n ti torí káàdì tí o lè bá a gbọ́ láfi sọ létí ọmọ rẹ̀ ìránṣẹ́ sí bàbá àti ìyá àyàwó mi. táwọn kéré lẹ́yìn ìbágbépọ̀ tí ọ̀dà ni wọ́n á wọ́n á wá ìyàwó lọ sí àìdáṣọ wa ni ah, ẹbí lè rí oúnjẹ gbogbo nǹkan ló wà ní ẹsí fírísà ẹran wà ń ṣé wà ní ta wè ní aníwàárí ọ̀dà ìwàárí ọ̀dà ìgbà ẹ̀sìn máa ọkùnrin ọ̀sà bí bàbá tiẹ̀ náà ṣe bí bàbá èèyàn bá ṣe ń ṣe sí màmá èèyàn bí máa dictate bí èèyàn náà ṣe máa dà tí bàbá èèyàn bá dá sáwọn ìyàwó rẹ̀ wàhálà rí pé majority àwọn ọmọ wọn náà kọ́ wọ́n lẹ̀ fáwọn ìyàwó wọn tí bàbá bá ya òkúròrò tọrọ tọkọrọ má ti ṣẹlẹ̀ tí bàbá ti fi kòkókò sábẹ́ agbádá ló ti wá rìn lórí tíyàwó ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fín ẹ̀rí pa àwọn ọmọ náà yẹ́s ok ọ̀nà tí dáàdi ń gbà yìí lèèyàn máa fi sí wàhálà ẹlẹ́bàá rí i pé gbogbo ọmọ náà lu ìyàwó ká bá àwọn ìyàwó wa lò lọ́nà tó dáa a gbọ́dọ̀ jẹ́ ẹni tó so pé tá a bá ti sọ̀rọ̀ ẹnìkan gbọ́dọ̀ tún dún máa nu lé kájẹ́ ẹni tí ó lẹ̀ fún wa kájẹ́ ẹni tí ó máa ṣe àfojúfò gbogbo já ṣe gbígbà tẹ́ ẹ̀rí gbígbà tẹ́ ẹ̀rí gbígbà tẹ́ ẹ̀rí ní máa jẹ́ kómìnir ọpẹ́ lọ́dọ̀ èèyàn kọ́mẹ́tẹ̀ pé gbogbo àṣìṣe rẹ̀ náà lá oúnjẹ ni ọmọ gbé bọ̀ wá dọ̀ yín ẹ̀rú sì bá yọ sọ gbogbo àwo lẹ̀ wàhálà gbogbo ọ̀fọ̀ pé wọ́n tún ti sọ mi bóyá bí mo ṣe gbèsè gbé dá bóyá bí mo tún ṣe tó àkókò mi ìta ṣe lónìí tí mọ́ǹkù tí wọ́n tún dẹ. so gbogbo orú nǹkan ìmọ̀ mú kí àwo ṣiṣẹ́ ni tonti bí Islam ṣe wá mú gbogbo nǹkan yìí wá kò sí tàbí ṣùgbọ́n o wípé a lè rí agbémájà o a lè rágbé májà ọkọ kan àti ìyàwó kan wọn ò lè jọ wà kíyàwó máa gbìyànjú láti ṣe gbogbo ojúṣe rẹ̀ kọ́kọ́ náà máa gbìyànjú láti ṣe gbogbo ojúṣe tiẹ̀ pẹ̀lú gbogbo ìyànjú àti gbogbo agbára tí wọ́n ní kó wá ṣẹlẹ̀ wípé wọ́n ó sì máa gbọ́ra wọn yé láéláé náà ni kò ní sí àwọ̀ kò lè ṣẹlẹ̀. àwọn èèyàn ó sì ra wọn gbọ́ yé yẹn pọ̀ yẹn ni wọ́n máa ṣẹlẹ̀ bá ń ṣe ń dunnú tá à ń yọ̀ níjọ́ tá à ń fọmọ alọ́kọ níjọ́ tá à ń ṣègbéyàwó ìdùnnú yẹn kìí máa lọ títí lọ́pọ̀lọpọ̀ gba kò sí bí omi yẹn ó ti ṣe mọ́tò tí ó tòrò tí ìdọ̀tí òní fẹ́ máa gbọ̀n sílẹ̀ kan láàrin ìdí nì tó fi jẹ́ pé ọkọ a máa ran rí ìyàwó a sì máa yarí ilé a máa dàrú gbogbo nǹkan a máa bàjẹ́ báwọn fámìlì ti ṣe jẹ́ pé wọ́n fẹ́ràn ara wọn látàrí gbọ́n fọmọ fúnra wọn yún ìmọ̀ dàrú débi pé àwọn kan ò ní fẹ́ rí mi ara wọn látàmá bàbá ìyàwó lágbàtọ́kọ̀ bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ náà ni ṣé bàbá olórí bù tọmọ rẹ̀ lé ọmọ mi jáde tó bàbá tẹ̀ǹtì ń pọ́nlé ọba di bàbá olórí bù àwọn náà tún máa wọ pé sáwọn ah, olórí bù nǹkan àníbà wọn wọkọ la èèyàn méjì yìí táàrin wọn bá dán mọ́rán wọn sì sábà bí káàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn dán mọ́rán táàrin wọn bá dàrú wọn sì sábà bí káàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn dàrú torí ẹ̀ àìgbọ́ra ẹni yé eléyìí tó máa ń wáyé láàrin ọkọ àtìyàwó ó máa ń ṣẹlẹ̀ ipe kí wọ́n pè ní anoshus nínú ṣẹ̀ríà Islam anushus nínú ṣẹ̀ríà ìsìn islam òun náà ní kí ọkọ alayakuma azawju bidawrihi shar'i kọkùnrin kọjá igbe irú ìgbésẹ̀ tó yẹ kó máa gbé nínú ilé rẹ̀ ètí ṣẹ̀ríà tọ́ka sí kọjá igbe ọkọ kìí gbé mọ́ o ọkọ ti rán eléyìí dá ẹnjẹ́ wọn pè nínú ṣóòzù sílẹ̀. Si ó sì lè ṣẹlẹ̀ nígbà míì kọjá pé kíní kejì wọn lọ́bẹ̀rẹ̀ sí ní kórìíra ara wọn wọn kórìíra ìyàwó ìyàwó náà ń kórìíra rẹ ẹ wá ṣe dáadáa síra yín mọ́ tó bá jẹ́ pé ọkọ òun lọ́ba ara rí bó o láti mọ̀ ipe ilé dàrú òun náà ní kọ́kọ́ kọ́ máa ṣe ìgbéraga síyàwó rẹ̀. tíyàwó bá ń bá sọ̀rọ̀ kó ní ta ló ń bá sọ̀rọ̀ ẹ̀yin náà ni ọkọ mi ta ló ń bá sọ̀rọ̀ àbórí ò pé èmi sí ọ ibi wọn náà ni ń bá sọ̀rọ̀ lánàá tó dá lóhùn ibi tá a ti mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ bọ̀ nù. ìyàwó ń ọkọ dáhùn sì dáhùn bàbá alágbájá ó lọ́jáde nǹkan ṣẹlẹ̀ bọ̀ kọ̀kọ́ máa gbéraga sí yàwó tí ìbá tẹ̀ ṣe kádàrà ìwọ ìwọ ó fìtìsáìsì mi àdánwò lásán náà lọ́lọ́nkà pé òun fi ọ ṣe fún mi sẹ́rù rẹ lọ́yẹ kí n fẹ́ at the first place ní ìwọ tó ṣe kí wọ́n lọ wá wá fún ọ ní tó rẹ nìkan dán ọ lóun gbà tó fi fẹ́ gbogbo omi tó bá kọnu ṣíṣe gbogbo wọn sọ pé àwọn ò lè fẹ́ ọ eléyìí wọ́n fi ṣe kẹ́ẹ̀rẹ́ ni wọ́n fi ṣàánú rẹ ni wọ́n sọ pé ó ṣe déédéé sáìsì rẹ ìwọ gẹ́gẹ́ bíi bàtà bákan náà nínú tá a fi mà pé wàhálà ń ṣẹlẹ̀ kọ́rọ̀ ọmọ ti tọrọ kọ́kọ́ máa lu ìyàwó bí kúkú bí yíyè ńgbà tó fin títítítítítí ó tún bẹ̀rẹ̀ sí ní tún gbá bọ́ọ̀sì láyà rẹ̀ wọ́n tún là wọ́n tún bẹ̀ ó tún gbáǹpá nǹkan dàrú bọ́ọ̀nù bí sẹ́ ń bu bẹ́ẹ̀ ni sẹ́pẹ́ fún un. bí ṣe ń bu ń tiẹ̀ ni ń ti bàbá àti ìyá so nǹkan ti ń dàrú nù ọkọ̀ràn rí nù owó ń jẹ́ ọmọ ọ̀gbádùn bàbá kúkókú sẹ́wọ̀n omi bí ṣe máa ọmọ yín náà mẹ́ni àlejò ọba kúkókú èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kú subhanallah bẹ́ẹ̀ kò bó wá lẹ̀ ń gbé nísìnyí baba alágbájá nù ọ̀rọ̀ pọ̀ mi lè padà sílé yẹn má tọ́ gbogbo eléyìí òun náà ni wọ́n ń pè ní anoshos noshos yìí àìṣedéédéé láàrin ọkọ àti ó gbóríṣiríṣi o nínú kọjá pé ìyàwó lọ́ràn rí tó lòun ò ní gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu má alakọ̀kọ́ nu oríṣi kejì kọjá pọkọ lọ́rùn rí ẹbí àpèjúwe tá a mú wa ẹlẹ́ẹ̀kẹta èkíní kejì wọn lọ́jọ́ yarí fúnra wọn tọ́ eléyìí ọjẹ́ oríṣi ríran rí eléyìí tó máa ń wáyé láàrin ọkọ àtìyàwó tó bá jẹ́ pé ìyàwó lọ́ba ara rí ọlọ́wọ́n bá tọ́ka sílẹ̀ yìí nínú alukur'an wọ́n ní wallati takhafuna nushuzahunna fa'iduhunna wahjuruhunna fil madaji'i wadribuhunna fa'in ata'nakum fala tabghu alayhinna sabila gbogbo obìnrin tẹ́ ń bẹ̀rù wípé wọ́n ràn rí mayín lọ́wọ́ wọn ò ní gbọ́rọ̀ mọ́ ọlọ́ni ẹ̀sìn kìlọ̀ fún wọn ìkìlọ̀ ní kẹ́ẹ̀sì fún wọn kẹ́ẹ̀sì jìnnà sí wọn tí wọ́n bá gbọ́ tí wọ́n bá fẹ́ tí wọ́n gbọ́ kìlọ̀ ọlọ́wọ́n bá ní ẹ jìnnà sí wọn ẹ jìnnà sí wọn ní ibùsùn wọ́n tí ọba mú wọn gbọ́rọ̀ ọlọ́wọ́n bá ní ẹ lù wọn o ṣùgbọ́n tí wọ́n bá wá gbọ́rọ̀ lẹ́yìn eléyìí ẹ má wọ́n náà tí wọ́n tún fi sẹ́yìn mọ́ thirty four tó bá jẹ́ pọ́kùnrin lọ́ba aran rí fún ìyàwó rẹ̀ ńkọ́ ọlọ́wọ́n bá tó tọ́ka sílẹ̀ yìí nínú alukur'an ọlọ́ni wa in imra'atun khafat min ba'liha nushuzan aw i'rada fala junaha alayhima an yusliha baynahuma sulha wa sulhu khayr eléyìí wà nù suratu nisa aya aya one twenty eight ọlọ́wọ́n bá ní tí obìnrin kan. tó bá ń bẹ̀rù pípé ọkọ wọn kọ́mọ yarí mọ́ lọ́wọ́ àbí ń bẹ̀rù kọ́kọ́ wọn mọ́kànyìn sóhun kò sí ní tó burú o kò sí ní tó burú fáwọn méjèèjì pé kí wọ́n ṣàtúnṣe láàrin ara wọn àtúnṣe ló lóore jù ẹlẹ́kẹta òun náà kí ọkọ àtìyàwó jọ yarí fúnra wọn alukur'an tó tọ́ka sílẹ̀ inú sóràtún nìsa thirty five. ọlọ́wọ́n bá ní wa in khiftum shiqaqa baynihima fab'athu hakaman min ahlihi wa hakaman min ahliha in yurida islaha yuwaffiqillahu baynahuma. báwo lobìnrin ó sì ran rí fọ́kọ rẹ̀ pẹ̀lú gbólóhùn ẹnu òun náà ni kí obìnrin ó máa bá ọkọ rẹ̀ sọkọ bá kùn gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò tọrọ ó ti bẹ̀rẹ̀ sí ní bú ọkọ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣépè fún un àjọ nàbí owó ni ṣé mo ti ń dákẹ́ fún ọjọ́ ti pẹ́ èmi ò gbé ẹnu falágbàfọ̀ bá ọba wí kan gbọ́ mẹ́wàá ìwọ olórí ikú ọkùn yìí àgbákò àdánwò tí ọba sì sí ti bàbá mi tí mo ní wọ́n fẹ́ ọ ni olórí ibú orí ibú rẹ̀ gan ju ti dínkà lọ bẹ́ẹ̀ ni ọmọ kú ọ̀rọ̀ tí ọmọ sọ fún ọkọ tọ́ nígbà tí àwọn bá ti ń sọ báyìí táwọn máa làánà rẹ ni bákan náà táwọn fámìlì ọkọ bá ní ká ẹgbẹ́ nu ti yín sọ àwọn ẹran sọ ti ń bi tó ti yá ọ ah. àwọn bàbá mi náà lọ máa ta ni kí ni wọ́n rí bí subhanallah nígbà tí obìnrin bá ti ń ṣe bẹ́ẹ̀ pé tọ́wọ́ bá kó lẹ́kọ̀ọ́ ní dáa fún ọ so obìnrin o wọ́n máa pè ní náà ṣe zá ẹni tó ti rán rí sọkọ nù. So, tọ́ tọ́ọ̀bà kúnlẹ̀ kò ní da fún ọ kúlù kò nílò nfẹ́ wọn ọ̀fẹ́ pọ́pọ́ la ẹ̀wọ̀n kí kúlù ìsìláàmù ń wá pé tómi bá fẹ́ dá lọ tọkọ ọ̀fẹ́ kọ́lẹ̀ àmọ́ ọ̀fẹ́ lò yọ̀dá sọ̀dá kí ọkọ padà fún ọwọ́ ni owó tọkọ fún kò ju pọ́n márùn lọ pọ́n márùn rẹ̀ ni ó sì má kú kọ̀ọ̀kan wá ń jọ́ náà àtàbọ adìẹ kan ìgàn aṣọ méjì kó sì lọ ra gbogbo oṣù kó kalẹ̀ òun lọ tóbìnrin bá ti ṣe bẹ́ẹ̀ àmọ́ kóbìnrin ti rán rí obìnrin sì lè ṣe bẹ́ẹ̀ látara wà kọ́kọ́ ní mo fẹ́ rí ọ lórí ibùsùn mi obìnrin wa ní ibùsùn náà nù wájú rẹ̀ kọ́ máa dì má tọ́ bákan náà ó ṣeé ṣe kóbìnrin ọjọ́ yìí pé gbogbo ògbà ní fajúro níwájú ọkọ ọkọ ni ẹrẹ́rìn sí wa ẹ̀rín kọ lọ́sà fajúro ni sẹ́ẹ̀sì mọ̀ pé ní tó bá fajúro ń dùn wò tó o bá máa bẹ ǹjọ́ tó o bá fajúro kó kó gbé díngí sí ọ wájú tó ríra rẹ pé ah èmi náà mo rí báyìí láàrin náà ẹ lọ́kọ̀ torí ẹ̀ yá a máa fajúro àbí kó o tújú ká o rojú rẹ tí o dúdú àfi bí ojú àṣetán. ọfàdúró sọkọ ọkọ fọwọ́ kàn gbàrọ dànù gbégbé kékeré ní ọwọ́ gbẹ kòbóró ọkọ ń gbẹnu bọ kó n fẹ́ kíìsì rẹ ọkọ gbẹnu sọọni ẹnu rún subhanallah tán àbí kọ́kọ́ tiẹ̀ fẹ́ wọlé kíyàwó ti gbálẹ̀kùn má rí ìyá alágbájá ìyá alágbájá bàbá sùn yóò kó di lẹ̀kùn. irú eléyìí àmì ìgbéyàwó ti ran rí nù ìyàwó yìí jáde láì gbàyọ̀ǹda ọkọ rẹ̀ ọ̀rọ̀ adigun ń jáde nísìn ọ̀gbàyọ̀ǹda níbo ni ìyá alágbájá lọ ọmọ ti jáde láti bí wákàtí mẹ́ta àbí kóbìnrin ó tiẹ̀ lọ́ọ́ fira rẹ̀ ṣe zina kó n fẹ́ ṣe fọ́kọ yìí a'udhu billah àbí kó tiẹ̀ mú dúkìá ọkọ kó máa fi tọrọ polórí ibú tọ́ gbogbo eléyìí. àbí kọ́kọ́ ó ní àjọ dé Abakaliki ó ní ohun lọ kankan tó ọlọ wa bá wa lẹ yìí òun láti máa soge fọ́kọ rẹ̀ yóò máa rùn pani bá ti wọlé àbí gómìnà ọmọ àmà lọ gba náfìlà láì gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ gbogbo eléyìí túmọ̀ sí gbogbo máa ń lọ ká mú ọkọ ní kọ́ lọ wẹ̀ ó lòun ò ní wẹ̀ ọ parí láti ní ọkọ ọ̀nà tọkọ náà fi máa ran rí fóbìnrin ó lè ṣẹlẹ̀ gbára gbólóhùn ó sì lè ṣẹlẹ̀ gbára àwà bí kọkùnrin ọmọ rẹ̀ lódì kọ́mọba sọ̀rọ̀ ma kọ́mọba sọ̀rọ̀ ma. àbígbà tí ọba bá sọ̀rọ̀ kọ́ máa bá sọkọ̀ bá kùn gbé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ṣe kó lè wó didi Jẹ́ríkò ní tẹnu rẹ̀ bọ́ àbí kọ́ máa bu pé wọ́n gbóǹkà yìí wọ́n gbóǹkà yìí tó o bá fi ga ló fi gọ̀ wọn náà sì sọ fún ọ pé etí wọn náà bá fi gbọ́n ló fi ga oníkálukú ọmọ wa búra wọn tọ́ bákan náà kọ́kọ́ náà máa ro èrò kérò síyàwó rẹ̀.

àbí kọ́ máa lò ńlòkulò àbí kọ́ máa kàn lábùkù àbí kó tiẹ̀ máa wọ́nà láti ní lára ṣọ́ọ̀bù tó fún pé kó ti máa nájà ìwọ náà lọ́gbà kọ́ máa lọ ṣọ́ọ̀bù o tún wá lọ fàgádágodo míì ó fi tì í bàbá alágbájá sẹ́yìn lẹ ti ṣọ́ọ̀bù ò tiẹ̀ dá ló kọ́ ọ má náwó lé lórí má ọkọ àtìyàwó náà lè jọ ran rí fúnra wọn kóníkàlùkù ọmọ ríra wọn sá kóníkàlùkù ọmọ ṣàìdá wọn bí wọ́n ṣe ṣe sí lónà ń ṣe sí ọ kódà ìgbà míì àìdá yẹn lè dọ́dọ̀ fámìlì kó tún dọ́dọ̀ àwọn èèyàn míì kí wọ́n á ní máa fa àìgbọ́ra ẹni yé gan-an láàrin ọkọ àtìyàwó